tinubu àtàwọn èèyàn ẹ̀ kí ló dé tẹ̀ ń fìyà jẹ mẹ̀kúnnù báyìí nígbà tó bá yá ìjọba yìí ó sọ bí wọ́n ti ṣe fẹ́ káyé àwọn mẹ̀kúnnù ilẹ̀ yìí rí gan-an nígbà tínú ìjọba nàìjíríà bá ń dùn páwọn kan wà tí wọn ò lè lóná ju wákàtí mẹ́jọ lọ lójúmọ́ tí mínísítà sì ń fẹnu ara ẹ̀ sọ̀rọ̀ nǹkan bẹ́ẹ̀ jáde pẹ̀lú buragado tí wọ́n sì gbégi láyé àwọn tí wọ́n ní wọ́n ń lóná fún wákàtí ogún tàbí jù bẹ́ẹ̀ lọ tí wọ́n ní ìlọ́po mẹ́ta iye tí wọ́n ń san tẹ́lẹ̀ lókù tí wọ́n ó máa san báráàlú bá lò náà kílówáàtì kan láàrin wákàtí kan tẹ́lẹ̀ náírà márùndínláàádọ́rin ni wọ́n ní wọ́n ń san ṣùgbọ́n ní báyìí okòólénígba àti márùn náírà ni wọ́n ó máa san béèyàn bá sì lo kílówáàtì méjì tàbí mẹ́ta láàrin wákàtí kan bówó rẹ̀ ó ṣe gòkè náà nìyẹn èyí ni pé ẹni tó bá ń gbélé ibi tó ti ń ṣẹgbẹ̀rún mẹ́wàá náírà tẹ́lẹ̀ ọgbọ̀n náírà ló kù tí ó máa san tó bá jẹ́ ilé iṣẹ́ tí wọ́n ti ń pè lò nǹkan tí wọ́n nírin iṣẹ́ púpọ̀ tí wọ́n ń lò tó kílówáàtì iná bíi ẹgbẹ̀rún mẹ́wàá ní wákàtí kan ẹgbẹ̀rún méjì náírà ó lé ni wọ́n ó máa san ní wákàtí nígbà tí wọ́n ó bá sì fi lona ogún wákàtí tí wọ́n láwọn ń fún wọn yìí owó tí wọ́n ó san lójúmọ́ kan fún náà ẹ̀lẹ́ńtíríìkì tí wọ́n ń lò láti ṣiṣẹ́ ó lé lógójì ẹgbẹ̀rún náírà dáadáa nígbà tí wọ́n bá lógójì ẹgbẹ̀rún lójúmọ́ bíi mílíọ̀nù kan àtẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún méjì náírà wọn ó lò láti fi tanná sílé iṣẹ́ wọn lóṣù kan báwo níjọba kan ó ṣe ṣe báyìí fáwọn èèyàn rẹ̀ ìgbà wo làwọn tí wọ́n ní iléeṣẹ́ òní dóṣìṣẹ́ wọn sílẹ̀ nígbà wo làwọn tó ń fi máṣíìnì ńlá ṣiṣẹ́ òní paṣẹ́ náà tì láti wá nǹkan míì ṣe èyí tó sì burú ni pé mínísítà fẹ́tò náà báyìí adélábù kò lọ́rọ̀ àlàáfíà kan láti sọ fáwọn aráàlú lórí ẹ̀ ohun tó ń sọ ni pé àwọn ọmọ nàìjíríà ló ń loná jù wọ́n ń loná ń lòkulò wọ́n lè tanná sílẹ̀ kí wọ́n bá sí wọn lọ ṣé nàìjíríà lórílẹ̀‐èdè àkọ́kọ́ tí wọ́n ń lò náà jọba ni àbáwọn aráàlú òyìnbó tí wọn kì í ráàyè ṣoúnjẹ wọn lọ́sọ̀ọ̀sẹ̀ tó jẹ́ lẹ́yìn oṣù kan tàbí jù bẹ́ẹ̀ lọ wọn ò tó sebẹ̀ kan èyí tí wọ́n bá sì ti sè inú fírísà ni wọn ò gbé sí ǹjẹ́ ìjọba wọn torí èyí fowó ná pa wọ́n ni àti pé bí ìjọba Tinubu bá tiẹ̀ fẹ́ ṣerú nǹkan báyìí ṣé lásìkò tí ìnira wà lójú méjèèjì fún gbogbo wa yìí ni ìnira tó wà ń lù yìí ti pọ̀ jù ṣùgbọ́n ńgbà táwọn ò mọ̀nira ṣé Tinubu ni ó sanwó náà ni àbáwọn ìdílé ẹ̀ ṣe bá sọ̀rọ̀ tó jẹ́ tìjọba àpapọ̀ ni ó sanwó ohun gbogbo tó bá lò ọ̀fẹ́ ló bá dé àbí mínísítà tó ń fìdùnnú gbowó lórí owó iná yìí sanwó iná fẹ́nikẹ́ni ni nítorí páwọn èèyàn yìí kì í sanwó àwọn tí wọ́n bá ń lò tí wọ́n bá ti ń ṣiṣẹ́ fúnjọba wọ́n rò pé bẹ́ẹ̀ náà ni gbogbo ayé rí àtọ̀rọ̀ rádaràda táwọn tí wọ́n bá gbà tó ń bá wọn ṣiṣẹ́ bá ń sọ fún wọn pàrọ̀ ọ̀nà aráàlú inú wọn ń dùn síjọba àti kàntankàntan bẹ́ẹ̀ bí ò bá wá jẹ́ bẹ́ẹ̀ ni ẹnìkan ò bá sún ìbàjínú ìjọba Tinubu yìí ohun tí ìbá sì wà lọ́kàn wọn ni bí wọ́n ṣe fowó kówó ná ọ̀rọ̀ náà burú gbàá kò sì sóhun tó jọjú wà kà lọ kọ́rọ̀ owó ná tó tún fẹ́ gùn báyìí ọ̀pọ̀lọpọ̀ iléeṣẹ́ ló ti dahoro àwọn oníléeṣẹ́ ò lè gbé bùkátà káwọn òṣìṣẹ́ wọn máa wá síbi iṣẹ́ lójoojúmọ́ nítorí ìnira owó ọkọ̀ àtàlè rówó oṣù san déédéé nítorí tówó tí wọ́n fi ń pèsè ọjà tí wọ́n ń tà ju iye tí wọ́n ń tọjà náà lọ eléyìí kì í ṣe iléeṣẹ́ kan káàkiri nàìjíríà ni ohun tó sì jẹ́ kí nǹkan náà nira fáwọn aráàlú gan-an nìyí ẹni tó ti ń ṣiṣẹ́ ń bì kan tó ń gbowó bí àádọ́ta ẹgbẹ̀rún tàbí jù bẹ́ẹ̀ lọ tówó náà sì ti ń tòun àtàwọn ẹbí ẹ̀ tẹ́lẹ̀ tó wáá dẹni tí òrówó náà gbà mọ́ tàbí tó jẹ́ tó bá gbowó náà bí ẹ̀ ń gbẹgbẹ̀rún mẹ́wàá péré ní ó tí ó sì náwó náà tán láàrin ọjọ́ kan ṣoṣo nígbà wo ni gbogbo àwọn tí wọ́n ń jẹ́nu owó oṣù tó ń gbà tẹ́lẹ̀ òní kó sì nira nígbà wo lòun náà ò ní da tọrọ jẹ sílùú bẹ́ẹ̀ ni kò sẹ́nìkan tí wọ́n fẹ́ tọrọ nǹkan lọ́wọ́ ẹ̀ yàtọ̀ sáwọn olóṣèlú tí wọ́n ń rówó yàfùyàfùn kò sàráàlú kan tó wà níbì kan tára ò ní nǹkan ó dáa nǹkan yóò dáa kíákíá làwọn èèyàn fọkàn sí ṣùgbọ́n pẹ̀lú bí gbogbo ẹ̀ ṣe rí báyìí ọkàn àwọn èèyàn ò balẹ̀ mọ́ nítorí kò sẹ́ni tó mọ̀gbà tí kinní náà fẹ́ dáa bẹ́ẹ̀ níjọba yìí ò fi sí mẹ̀kúnnù ṣe nítorí ńgbà tí wọ́n bá fẹ́ wójútùú síṣòro yòówù tó bá bá wọn orí mẹ̀kúnnù wọn ń da kinní náà lé kàkà kí wọ́n wá dẹ̀ra fáwọn mẹ̀kúnnù àwọn gan-an ni wọn kò wàhálà ìjọba tó bá ṣẹlẹ̀ lé lórí bí kì í bá ṣe pé wọ́n wà nílé ìjọba mélòó nú àwọn tí wọ́n wà nú ìjọba yìí wọ́n lè sanwó ná tí mínísítà yìí ń dánumọ́ yìí ṣùgbọ́n akẹ́yìnjẹ ni wọ́n wọn ò mọ̀ pé dìrùn adìẹ aráàlú ni wọ́n ń dẹrù yìí lé lórí wọ́n ń dìkún ṣòro wọn wọ́n ń fìyà jẹ wọn wọ́n fi hàn wọ́n páwọn ni wọ́n dáràn nítorí àwọn ni wọ́n fìbò gbé wọn wọlé owó kóńgò rẹsì kan ẹgbẹ̀rún méjì méjì náírà àtọ̀pá àǹkárá márùn-ún owó ẹ̀ ní gbogbo wọn ń dá padà yìí o èyí tó burú ni pé ọ̀rọ̀ náà mọ lórí àwọn tí wọ́n jíjú ẹlẹ́yà kiri nìkan kò sì mọ lórí àwọn tí wọ́n ń nawọ́ sókè lójú títì tí wọ́n ń pariwo òṣèlú ká gbogbo òlú ló kàn gbogbo òlú níyà ń jẹ ṣùgbọ́n kíjọba Tinubu yìí má sáwọn mẹ̀kúnnù kò giri o tí wọ́n bá sún wọn kò giri àwọn náà ò ní gbádùn ìjọba kankan o ẹ̀yà àdówó náà yìí padà síbi tó wà bí bẹ́ẹ̀ kọ́ wàhálà gidi lè sì díẹ̀ yọ o ó ṣojú mi kò rò o nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí